Ààrẹ orílẹ̀-èdè France Ààrẹ Emmanuel Macron ó mà ti dásí ọ̀rọ̀ àti ẹ̀sín pẹ̀lú àbùkù tó kan orílẹ̀-èdè Nàìjíríà látọwọ́ iléeṣẹ́ orílẹ̀-èdè China kan tó ń jẹ́ Zhongshan Fucheng Industrial Investment Limited lórí bí wọ́n ṣe gbẹ́sẹ̀ lé ẹ̀rọńpilẹ̀ẹ̀ni ìyẹn ọkọ̀ òfurufú aládàáni tí wọ́n ń pè ní private jet mẹ́ta tó jẹ́ ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti iléeṣẹ́ ààrẹ tó fi máa ń káàkiri orílẹ̀-èdè àgbáyé tó sì jẹ́ pé nítorí Emmanuel Macron yan ààrẹ orílẹ̀-èdè France tí Tinubu fẹ́ lọ bá ṣèpàdé lọ́sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí òun gan-an ni wọ́n ló máa jẹ́ kí wọ́n yọ̀ǹda ọ̀kan lára àwọn ọkọ̀ òfurufú aládàáni yan private jet ti gbẹ́sẹ̀ lé náà bẹ́ẹ̀ bá ń fọkàn bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ ẹ rántí wípé a ti gbé ìròyìn bí wàhálà ṣe ṣẹlẹ̀ láàrin iléeṣẹ́ Zhongshan Fucheng Industrial Investment Limited àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí pẹ̀lú bí wọ́n ṣe gbẹ́sẹ̀ lé àwọn ẹrọ̀pléènì aládàáni private jet Tinubu àti iléeṣẹ́ ààrẹ mẹ́tẹ̀ẹ̀ta tó wà lókè òkun èyí tí méjì wà lórílẹ̀‐èdè France tí kan wà lórílẹ̀‐èdè Switzerland lórí gbèsè tán níjọba ìpínlẹ̀ Ògùn wọ́n jẹ àwọn èèyàn gbèsè mílíọ̀nù mẹ́rìnléníàádọ́rin àti àbọ̀ dọ́là seventy four point five million dollar tó lé ní ọgọ́rùn-ún bílíọ̀nù náírà owó orílẹ̀-èdè yìí tí wọ́n sì ní nítorí pé ni làwọn ṣe fẹ́ fìyà jẹ ìjọba àpapọ̀ àti Tinubu nítorí pé àwọn ti gba ilé ẹjọ́ lọ lórílẹ̀‐èdè France láti gbẹ́sẹ̀ lé àwọn ẹrọ̀pléènì àtàwọn dúkìá Nàìjíríà tó wà lókè òkun dìgbà tí wọn yóò san òbítíbitì owó tán jẹ àwọn náà ṣá o nígbà tí ọ̀rọ̀ yìí ti ń dẹ̀ sí àti àbùkù tó di pé iléeṣẹ́ ààrẹ ti sọ̀rọ̀ tí wọ́n sì fi ìbínú hàn lórí nǹkan tó ń ṣẹlẹ̀ náà kódà tí mínísítà ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ọ̀gbẹ́ni Yusuf Tuga tó tún sọ̀rọ̀ nílùú Malabo lórílẹ̀‐èdè Equatorial Guinea tóun àti Tinubu wà lásìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn pé ara ń táwọn máa ń sọ fáwọn ìjọba ìpínlẹ̀ nìyẹn pé máa fẹ́ ṣe ohunkóhun pẹ̀lú àwọn iléeṣẹ́ ní àgbáyé tàbí lókè òkun ká máa jẹ́ kí ìjọba àpapọ̀ mọ̀ wọn nígbà tí ìjọba ìpínlẹ̀ Ògùn lọ fa gbùrù pẹ̀lú iléeṣẹ́ Zhongshan báyìí wọn ní ṣé gbùrù fagbó sáwọn kọ́ làwọn forí fa báyìí ṣùgbọ́n làwọn ti ń yanjú ẹ̀ o tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ láti inú àtẹ̀jáde tí iléeṣẹ́ Zhongshan tó fi síta ìní pé ààrẹ Emmanuel Macron nítorí ẹ̀ làwọn ṣe yọ̀ǹda ẹ̀rọ̀pléènì kan fún Tinubu láti fi lọ bá ààrẹ náà ṣèpàdé nínú ọ̀sẹ̀ tá a wà yìí wọ́n ní bíbẹ̀ kọ́ àwọn Obama yọ̀ǹda ẹ̀ tó sì jẹ́ pé níṣe ni ọ̀rọ̀ yìí ló dàbí ẹ̀sín àti àbùkù fọ́pọ̀ ọmọ Nàìjíríà pé bí ààrẹ Emmanuel Macron tí ò bá ṣe pọ́n ló dá sí ọ̀rọ̀ ṣé wọn ò bá má fún Tinubu ní ọkọ̀ òfurufú ẹ̀ láti fi rin ìrìn tó wàá jẹ́ pé ọkọ̀ òfurufú èrò ni yóò máa wọ̀ kiri tó tàkùbùkù bá ipò ààrẹ Nàìjíríà àti gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ fúnra wọn